إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوكم الله الله سبحانه وتعالى أترى صلاة ونبي محمد صلى الله عليه وسلم كي الله ọlọ́ الله tí wọ́n bẹ́ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ ìṣẹ́ ọlọ́run àwọn ará ọmọ ẹgbẹ́ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wá lọ́kùnrin wa ti lóbìn ọlájà kàṣíṣe ọlọ́run bá ń bá ọ̀sán hánà ọ̀rọ̀ ìrẹ́lẹ̀. àmì ọlọ́run oṣù rọmọgán oṣù àlùbáríkà tí oníkálukú wa tí ẹ̀ ń ṣe balẹ̀ mọ́ nílé lórí àbẹ̀lọ́wọ̀n bá gbọ́dọ̀ kó lóṣù ilé ẹ̀ oníkálukú wa ọba wa láyé ọba wa láyé wọn tí a ti gbà wẹ̀ náà ọlọ́pọ̀ ṣe ní ọ̀rùn fún wa ní ọ̀kànbalẹ̀ àlékún kí bá ní adétutù àti àlàáfíà tó péye àbẹ́lọ́wọ̀ ọlọ́pọ̀ mọ́ gbogbo ní kálukú. a tún lọ tẹ̀síwájú lórí àyọkà lórí tíra tí a fi ń ṣe ìpalẹ̀mọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí Ramadan ìtura náà jẹ́ kólásọ́tò àkáàmì àṣùyáni wọlé ìkíkà létí àdótó المطري حفظه الله تعالى في القرآن ọlọ́wọ́n bá tó mọ̀ fún oníkàlùkù wọn ládàá ìkọ́kọ́ ẹ̀sìn náà àní ẹ̀kan sí ọwọ́ tí a bá ní àǹfààní ìdásí àti àwọn náà lè mọ owó kéwù a lè mọ owó bó bá ti ń lọ bó ṣe ń bọ̀ ká má tó sọ̀rọ̀ àti àwọn náà lè gbìyànjú láti máa yàtọ̀ àlè ká kéwù tó rà bẹ́ẹ̀ fẹ́ délé ká kúrò ní nìkan náà àwọn náà gbìyànjú ká ní kíra yìí ká béèrè àwọn tí wọ́n ní káwọn náà ló fi di ẹ̀sọ̀ kájọ náà wò tá a bá ti jọ wò ó délẹ̀ àánú ti kàtírà rẹ̀ náà nì àti kẹ́kọ̀ọ́ lọ́dọọdún nìyẹn ìyẹn ní má jẹ́ kí ẹ̀kọ́ kó tó ń rí ẹ̀kọ́ mi lọ́kàn ẹni ju wípé a kàn ń gbọ́ ọ lọ sòbí yẹn bá láǹfààní láti kà á àbí láti máa wò ó èyí ni èyí máa ń fún àlékún ẹ̀kọ́ mi àmọ́ tí yẹn bá láǹfààní lẹ́yìn ẹ̀ wọ́n ní máa lá. يدرك طوله لا يدرك جله tí àbá lè tó gbogbo nǹkan tán òní dáa ká tó gbogbo ẹ̀ sílẹ̀ bá àbá lè tó gbogbo nǹkan tán òní dáa ká tó gbogbo ẹ̀ sílẹ̀ tí àbá láǹfààní orí ìta orí ìlú ìgbà fún ọmọ kálukú wa òun náà ní káwa náà máa bọ̀ nítorí òun. ní ìkéde tí ọba tó ń mú ìdánilẹ́kọ̀ọ́ wá nípa oṣù ọmọdún àdéhùn iná náà ní ìlú àánú olùkúwa àrè ìdùnnú nínú ẹ̀ ètí èkéde oníkálukú ọba ìjọba ní kàkàrà kò sí ìlú ọlọ́kùn gbà nígbà tó fi wà. قال المؤلف حفظه الله تعالى من page 20 روى صالح ومن ويتيك قضاء الصوم متتابعا أو متفرقا والتتابع أفضل ومن ẹni tí ó bá jẹ gbèsè àwọn ọjọ́ nínú rọmọbọ́n ọjọ́ méjì ni àbí mẹ́ta àbí mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ ló bá jẹ ó sì jáde pé ó ní àwùjáde tó ti jẹ ó sì jáde pé irú ẹni bẹ́ẹ̀ nìyí àwùjáre ni okùn nígbà láàyè láti lè fún mi ìyàwó ẹ̀ torí pé àwọn àwùjáre kan bẹ òsínyàn láǹfààní láti lè fún gbèsè rẹ̀ nígbà tí àwùjáre ń gbọ̀n kúrò lẹ̀ àpẹẹrẹ wọn òun náà ní arúgbó arúgbó abẹ́ni tí àárẹ̀ onílé tó tọ̀ wá nínú àárẹ̀ títí títí yẹn lẹ̀ nígbà kọ̀ọ̀kan ìṣòro àwọn ènìyàn àwọn láǹfààní níṣẹ́ lè fún kó mọ kí wọ́n san gbèsè àwẹ̀ wọn padà lẹ́yìn ìmọ̀ náà tí àwọn ṣe ìgbẹ́jẹ́ àlàyé ta ti mú wá síwájú òun náà ní kí wọ́n bọ́ aláìní ní àwọn ọjọ́ tí wọ́n fi láǹfààní láti gbà wọ̀ nínú oṣù lọ́nà àbí ìgbàkigbà tó bá rọ̀ lọ́rùn àmì tí òun ní àwùjọ rẹ̀ tí ó tún fẹsẹ̀ múlẹ̀ náà gẹ́gẹ́ bí àbí ẹgbẹ́ra pé àárẹ̀ rẹ̀ àárẹ̀ àlejò ni àárẹ̀ tó wá tó lọ ni irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ìrànwọ́n ọlọ́wọ́ bá ní fàáìsì àtúndé ẹ̀jẹ̀ àlè tó kọ̀ọ̀ ọlọ́wọ́ ló ń kó dá padà lẹ́yìn oṣù ìrànwọ́n tọ́ irú àwọn ènìyàn ni àtàwọn ìlú bẹ́ẹ̀ táwọn náà dá ààrùn padà lẹ́yìn pé tó kọ́ lọ́wọ́ sọ́ọ̀mù tàbí ẹ̀yìn náà tàbí ọ̀pọ̀ ìdápadà wọn a máa wáyé tí wọ́n gbà á léra wọn lórí ẹ̀sán ni wọ́n jẹ ní lẹ́yìn oṣù rọ̀mọ̀bọ́n ni wọ́n gbà á lẹ́sẹ̀ kan náà láì máa gé láì máa mú kan ìpínlẹ̀ mú kan sílẹ̀ kí wọ́n gbà á lẹ́ẹ̀kan náà ní sòrò lè ṣe bẹ́ẹ̀ àwọn mùsàfà rẹ̀ kọ́ tó bá fi wù wọ́n láǹfààní láti mú ní ẹyọ kan ẹtú gba ọ̀rọ̀ wọn tó jẹ gbèsè rẹ mọdánù mẹ́ta nínú oṣù rọmọdánù tó bá wù ó lè fi oṣù oṣù mẹ́ta òfin dá padà ó gbà kan nínú oṣù kan ó tún gbà kan nínú oṣù lẹ́yìn ó tún gbà kan nínú oṣù lẹ́yìn ó ti gbà òun náà nìyẹn eléyìí dá pé nínú sábà lọkọ ìgbàláyé wà kan ní ẹnu yìí láti sílẹ̀ wọn ní wọtẹtà àbùkù àbùdọ ìgbẹjà tó ṣe tó ojú dáa jù òun náà ni kó gbà á tẹ̀léra wọn kó gba mẹ́ta ní láàrin ọjọ́ mẹ́ta èyí tó ti gbà nílé dájú lọ́kàn ló fi balẹ̀ ojú kéèké ọlọ́run bá ní ẹbí ló mọ sọ kù kù kù títí lọ́kàn ló mọ wà tó bá rántí báyìí àyè ìjà tó bá rántí ẹ̀rú bá tó bá rántí báyìí nǹkan méjì máa ń ṣe lọ́wọ́ lòun ó lè ó gbogbo ẹ̀ nígbà bá ti san gbèsè ọlọ́run bàbá àṣùwọ̀n àtàlẹ́ ọkùnrin ni a máa balẹ̀ nígbà bá jẹ gbèsè láyé lẹ́nu bẹ́ẹ̀ bá jẹ gbèsè ìsìlámù ní àtúnṣán níjọba ìyá rẹ̀ gbèsè ọkàn rẹ̀ òní ọkàn rẹ̀ òní balẹ̀ bá rántí òní balẹ̀ ẹ̀ wá ní ọlọ́run tó wá jù bá lọ torí pé ìjọsìn ọlọ́run bàbá àṣùwọ̀n àtàlẹ́ ọ̀tọ̀ ọlọ́run bàbá ولا يجوز لمن القضاء أن يفطر بلا عذر ní ẹ̀rí ẹni tí wọ́n ń san gbèsè gbèsè rọmọbọ́n lọ́jọ́ kan àbújá méjì ló ń jẹ wá bẹ̀rẹ̀ rẹ̀ ó jẹ sáré máa ó jẹ sáré wá dọ̀tàn wọn gbé wọn kú sínú rọmọdán òun kú lè já náà ó lè já yóò fún ọ àwẹ ni yóò gbà tán nítorí òun kú lè já òun náà ní tí wọ́n dá sí pé ìkànnì àwọn àbújá rẹ̀ tí wọ́n lò lọ fi ọmọ bá lò lẹ̀ ó bá tó ṣẹlẹ̀ sí ẹ̀hẹ́ ìpínlẹ̀ ọgọ́rọ̀ tó rẹ̀ ìbá tó sínú ìlú ọ̀rọ̀ náà tó ẹ̀kọ́ náà ló ti jẹ́ ẹ̀kọ́ náà ló fẹ́ dá padà yìí wọ́n tó ní torí aago méjì àbágo mẹ́ta lórí pé nǹkan ló fẹ́ lọ dáadáa fún wọn tó àtàntà ló fẹ́ ti já ló pa ní jẹ́ já gbẹ́ngbẹ́ ní jẹ́ já kò gbọ́dọ̀ dánwò kò gbọ́dọ̀ dánwò yóò di ẹlẹ́sẹ̀ tó bá yẹ dánwò lórí ẹlẹ́ṣẹ̀ torí pé ààwẹ̀ rọmọdán nítorí òfin lẹ́kọ̀ọ́ kó o já nínú oṣù rọmọdán ó lẹ́kọ̀ọ́ náà kó o já nígbà tí rọmọdán lè fi ta láti kúrò nínú oṣù mi o ti fẹ́ san gbèsè rẹ o wá ti bẹ̀rẹ̀ rẹ o lẹ́kọ̀ọ́ láti lè ṣe nígbà tí a bá kí rọmọdán náà ni àti sọlá tó bọ̀ àti sọlá tó láàkó àbíkọ́ náà àwọn ìmú ọ̀rọ̀ yẹn náà gbé ìbí àsìkò rẹ̀ sì lọ tó ìdí tíráka lórí inú mẹ́rin ó fi ti wọ́n jàre ẹ sáré lọ lọ́jà ìsáré dé bá dé ìmọ̀ kíkè àsìkò tó ti wà lẹ̀ yálà ọkùnrin náà àdóbìnrin àdẹ́kọ̀ọ́ wípé àìbàdá tó lọ kó bọ̀ àwọn ìjọ fi ọ̀rọ̀ yàn jẹ̀mọ́ àníkàpá lórí ẹ̀ ká ṣe é bó ṣe wù wá àníkàpá lórí ẹ̀ ká tàmílẹ̀ sí ẹ̀ ká mú wá lókun inú àwọn ìjọsìn náfìlà ìwọ ni àwọ̀ ẹni ọrẹ ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn olóyìn ni òun lọ́mọ ènìyàn ní kápá láti lè gbé kúrú láti lè mú kúrò láti bá bu ìmọ̀ gba lọ́gbà wọlé ìmọ̀ gbà wọ́n yẹ kí lè fa èyí alẹ́mọ̀tàkà wẹ̀ àgbẹ̀tẹ̀ ìṣàá wọn ni ẹni tó ń gba àwẹ̀ náfìlà lẹ́rọ̀ ìjọ sunday gẹ́gẹ́ bí lè fi ọjọ́ ìlú àbí ọjọ́ tọ́ọ̀dé báwọn ọjọ́ bíi náà bá jẹ́ àgbà àràpá bá jẹ́ àwẹ̀ àṣùrọ̀ kàṣùhà àwọn bẹ̀rẹ̀ rẹ̀ ó ti ó lè wọ ògbàmọ́ ògbàmọ́ náà nù náà fílà ní òun ló ń wá ojú kòkòrò àlékún oore lọ́dọ̀ tó bá ti lóhun ولذلك يكون ده والعولة للمتطوع أن يسرع إلا لعذر يكون ده هنا نكون هنا مرجع مرجع أكتي أو مرجع لبا هو بي عرفه لي وجبه بولي وجبه جاتن ياجو وجبه عرفه مو وجبه بنت so kí náà gbé ní oúnjẹ olówó ló rànjú náà ó sì dáwọ́ ẹ̀ mọ́ndé tó gbà oúnjẹ wo nínú àwọn ọgbọ̀n bíi àtikọ̀ ẹ̀ agbèléjì sáàbì ọ̀lẹ́ ìgbẹ̀rẹ̀ wọn lè ń jàmùlà wọn lè papọ̀ mọ́ bọ̀kọ̀tọ̀ wọn jẹ ṣàkì wọn jẹ ẹrúgbẹ wọn àmọ̀ tó nà olùdẹ́rì pàṣẹ olùdẹ́rì pàṣẹ ẹran nítorí gbélé ayé ó jẹ inú ẹran ó jẹ ẹ̀yìn ẹran ó jẹ orí ẹran ó jẹ ẹsẹ̀ ẹran ó gbogbo tọ́jú pàṣẹ ẹran láti fẹ́ tó eléyìí ò gbọ́dọ̀ jẹ́ ojú kòkòrò fún wa láti wá jẹ́ àwẹ̀ náfìlà àwẹ̀ monday thursday àwẹ̀ kan nínú àwọn àwẹ̀ náfìlà tá a fi ń dà tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ àwa jà ìjà tó àmọ́tọ̀ bóńdà bá dúró ẹ̀yìn ìjà náà nìyí ìlú lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ́sẹ̀ òwò fún mi anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní alimutatawwi'u àmírù nafsa wọ́n ní ẹ̀rẹ́ ń gba tó ń ṣe ń gba àwẹ̀ náfìlà ìjọsìn náfìlà òun ni aláṣẹ lórí ara rẹ o kì í ṣe aláṣẹ ọlọ́run ìṣe aláṣẹ lórí ẹ̀ ìṣá à tó bá wù ọ́ mọ́ kó mọ gba owó rẹ̀ ní ìṣá à tó bá tó wù àwọn tó bẹ̀rẹ̀ ní ó lè káńsù rẹ̀ ní kí iṣẹ́ ọ̀ràn yẹn àwẹ̀ ọ̀ràn yẹn òun ni ọlọ́run láṣẹ lé wa lórí láṣẹ lé lórí káàdì ìjà bẹ́ẹ̀ náà ni ìjọsìn ọ̀ràn yẹn gbogbo ìjọsìn náà nù aláṣẹ rẹ bẹ́ẹ̀ ni bí ẹ bá lọ rí ẹgbẹ́ rẹ fún ọgbẹ lọ sí hajj hajj àkọ́kọ́ ti tẹsí jọrọ ìlú lórí wá dé mọta wá lọ wọn súnmọ́ ó fi kí ni mọ tó ti ṣe ó ti ṣe rí ni dandandandan gbọ́dọ̀ bẹ̀rẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ o gbọ́dọ̀ wọn fi bẹ̀rẹ̀ o gbọ́dọ̀ bá ń parí àti táwọn ìjà rẹ lágbára bá lọ ṣùgbọ́n tó ẹni tó ti ṣe ṣe ṣe ṣe wà ní ọdọ́run ìjọ àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ olú ìṣáájú mọ́jàre pé òun kan dé nítorí kò tó bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún àmọ́ àpàlẹ́ ni àánú rẹ̀ tó fàánú ìjáde délé tó kí wa wọn ni àìkúlé o ní òun ẹ̀kọ́ ọlọ́run tọ́jú oṣù bẹ́ẹ̀ náà sẹ́yìn sọ́hún ní ṣe ìṣẹ́ kan kọ̀ọ̀kan sọ pé ìṣáájú mọ́ ẹ̀yà òwe wà á fi ṣeré lọ ṣeré náà ti ń bẹ̀ ni àmọ́ lọ́dọ̀ ọlọ́run yẹn ló ṣe lọ́wọ́ tó láti yẹ wẹ̀ láàrin ìjọsìn ọ̀ràn yàn àti ìjọsìn náà ìjọsìn ọ̀ràn yàn tá a bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ká já òsì lọ́wọ́ wa ká láàkàn sílẹ̀ ẹ̀ mọ́ agbára wò gbé àyàfi tó bá já sí pé nǹkan ni ó bí làwọn orí tó nípa ẹ̀rí ìjọsìn náà tába ti bẹ̀rẹ̀ rẹ̀ nítorí dáa ní kágbìyànjú àti nígbòkè àmọ́ tọ̀ bíyàn bá já ẹni omi kò lẹ́sẹ̀ kódà kó má ní àwùjáde kankan tó pé ní ìgbà náà náà ni àìmọ̀ ojúlówó ní bákàbàkà. wọ́n yìí sọ́hà gbọ́kọ̀ bọ́ ọmọ afọ́rọ̀ ọmọ sílẹ̀ ní àtẹ̀tọ́ òkè wọ́n ní èyí tí ó bẹ́ ẹni tó gbà ọ̀rẹ́ náà sílà bí àwùjọ mọ́ndé wọ́n ti tàbí zórí ìbálòwò bàmá irú ẹni yẹn yìí mo ló dáa fún kó san padà torí pé ó kú láti ní ẹ̀kọ́ òǹfẹ́ ṣe ẹ kó kú dá padà ẹgbẹ́ mọ́nì tó ń bọ̀ ẹ́ tó wọ́n ní ó lè ṣe ọ̀dọ́ rẹ̀ àmọ́lẹ́yìn náà oṣù kan tí ó pọn dandan ọmọ náà afárọ̀ ayélujára mi ní rọmọdún ìṣòdòrí من الأعذار التي تبيح الفطر تبيح الفطر كالسفر أو المرض الذي يؤذى برؤه أو الحيض والنفاق واستمر العذر حتى مات ولا الكلمة تلقي ọjà ààwẹ̀ ọjọ́ bíi mélòó kan nínú ṣòwòdán látara àwíjàre sábàbí tẹ̀sí ìgbà wọlé bíi oǹtọ̀hún orí jẹ́ látara ìrìn àjò àbí látara ìfúnkọlọ àbí látara àárẹ̀ àbí látara ààrẹ tó lé tó lọ tó tọ àárẹ̀ tó wọ́n padà yé ni tó wọ́n padà là àbí látara háìtọ̀ ni ẹ̀jẹ̀ nǹkan obìnrin àbí ẹ̀jẹ̀ ìbímọ ẹ̀ tó wọ́n dá sí tó mú tó fi jáwèé yẹn nǹkan ni ó sì kò àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà mi ìgbà tí ẹlòmí òkú ìjọ kejì ọdún ẹlòmí òkú ìjọ kejì ọdún ẹlòmí ah, ṣé ikú ní ọjọ́ ni kó láyé kò lásìkò kò nígbà kò láàárẹ̀ kò lámì ìgbàlú bá ilẹ̀ jẹ́ àjà lóhùn lẹ́yìn tẹ̀sán ní ọ̀sán àtàwọn lẹ́yìn tẹ̀sán lóhùn lásìkò bá ti tó o ti tó náà nìyẹn pé ah, àwọn ọmọ ti rí báyìí lọ́wọ́ àwọn tó bá ti rí báyìí àwọn èrò kú kò sì torí ẹ̀ ẹjọ́ bá ti pé àwẹ̀ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ló ti ṣe menstrual period rẹ̀ ok ó wá àwọn aṣọdún nígbà aṣọdún tán nígbà kejì wọn bá tó sọ̀rọ̀ ṣẹlẹ̀ ẹ rí i pé kò ní àǹfààní láti dá òun padà àbẹ tó já ní ìrìn àjò ṣe é tó ìrìn àjò náà ló wà láti bẹ̀rẹ̀ rọmọdán títí títí títí tá a fi gba rọmọdán nìkan tá a fi ṣọdún ìdarí wálé ń múra àti darí ló kú sí ní so irú àwọn nǹkan yìí ni kò fẹ́ lè lè ní àǹfààní òfin nígbà láàyè láti dá àwò tó jẹ láti dá padà wọlé mi ṣe mọ kẹnu ọdọ ìṣẹkẹlẹ ẹyẹ ní fámìlà mọtì òun tó wọn ò ní kápá láti dá padà àpẹẹrẹ ní ìpínlẹ̀ ní ààrẹ mu bí ọ̀sẹ̀ kan ká parí oṣù rọmọdọ́nù láàrẹ yìí nàbàdé wọ́n kọ́ ó sì ní àárẹ̀ tí yẹn máa ń gbádùn tí yẹn máa ń yé ni tó lẹ́yìn oṣù rọ̀mọ̀dán tá a sọ ní tán àárẹ̀ ń bá tó kọ̀tínú ó tún kọ̀tínú òdúgbò oṣù kan lẹ́yìn ìgbàlẹ̀ tẹ́tọ̀ máa jáde láyé tí òkú nígbà láyé láti kan gbèsè rọ̀mọ̀dán irú ẹni bẹ́ẹ̀ bàlá ìtumọ̀ alẹ́ ẹni ní kì í ṣẹlẹ́ṣẹ̀ o kò lọ́wọ́ mọ̀lẹ́bí rẹ̀ tí ó ṣe lé lórí wọn ní san wọn ní san ẹni tó tó kú àwọn náà tó sí ogún rẹ̀ àwọn táwọn akú ogún rẹ̀ lẹ́nu ìgbé ní àwọn ọmọdánì tó ti ẹni kú náà ní láwọn àkùn márùn náà lọ ó sì jẹ àwẹ ẹ̀sìn oníkàṣàkàkà torí pé èèyàn àwọn tó kú kò fi ẹ̀sìn ọlọ́run ọba rárẹ̀ ìgbàláyè òsì fún kò sí táìmù fún láti sọ gbèsè ọlọ́run kò sọ́dọ̀ torí náà láàfíà ni wọn yàtọ̀ fára wọn mọ̀lẹ́bí rẹ̀ mo lè sọ gbèsè àwọn padà ọmọ ìdí bẹ́ẹ̀ sì ni wọn lè ṣe ìtara ọmọ ìdí àwọn. أما إن أما إن قطع العذر إن قطع العذر بدأت ẹni ẹni yìí àárẹ̀ tó mú tí kò fi láǹfààní láti gba àwọn nínú oṣù rọmọdán ní àwọn tó fi sílẹ̀ àárẹ̀ ti lọ òfin gbádùn àwùjáde yẹn ti kúrò ó ti dé lórí ìrìn àjò tọ àmóhunlé ló ń tìlé rẹ̀ ní òsì ìfàjèsè yẹn àlàáfíà ti dé kì í ṣe àjò mọ́ àyẹ̀bẹ̀ ti dá ìfásitì dá irú ẹni bẹ́ẹ̀ وتمكن من القضاء فأخره ó sì ní ó rọ̀ ọlọ́run láti san gbèsè àwọn yẹn nìyí àmọ́ ó lọ lára mo mọ̀ mọ́ ìdílé rẹ̀ ni ó lọ máa ta fúnlẹ̀ ayé àkàdé ó mọ̀ wá kú síwájú ikú tó san gbèsè àwọn yẹn. فليصم عنه رقائبه أو يخرج عنه الكفارة عن كل يوم يجعل المسلم لله من الطعام. إتي عوام mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n ṣe òní pé àwọn ọjọ́ tó fi jẹ́ gbèsè àwọn rẹ̀ tí ò san wọn tó sì láǹfààní àti san tí ó sì san àwọn áwùlìyá rẹ̀ òun àwọn tó lẹ́sẹ̀ láti lè gbógun rẹ̀ àwọn náà ni wọ́n kàn àwọn náà ni wọ́n bá gbà á bàbá rẹ̀ wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n gbà àwọn ọmọ àwọn náà gbà ìpínlẹ̀ nígbà tí àwọn tí wọ́n jẹ́ òbí rẹ̀ tí wọ́n gbà á látàjú lọ bàbá. so àwọn tó lè mú bàbá ọdún náà lọ pin láti àwọn tó lè gbòdú ẹwọ Islam kì í ṣe pé ọwọ́ epo nìkan máa ń bá lá wọ́n máa ń bá lá ọwọ́ gbòdì náà a máa jẹ́ àṣọ ìfúnpọ̀ kó bá fún un ah ìdílé wọn kó ló bá mẹ́rin ní ọ̀dánù náà nìyí ọ̀gá ni màá ní nígbà wọn fi dáná débi náà gbọ́dọ̀ bá lẹ́nu ọmọ mi ní ẹ ṣé wàá ní fún lógún ọmọ mi ní bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n nílẹ̀ ń bẹ̀rẹ̀ fún ìsàbùrú bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ti ń bẹ̀rẹ̀ fún ẹ̀gbọ́n ní nígbà yẹn a máa wáyé tí ọmọ yín èèyàn yín tó kú tó bá ní gbèsè ọlọ́run ọba lọ́rùn lè tó láǹfààní láti san tí ò san bíi kàfárà àbí bíi ọ̀rẹ́ ọmọdọ́rùn irú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ wòlíì ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pín ogún ẹ̀yin tẹ́ ẹ lẹ́sìn o ẹ bá gbé o jẹ wá dá báwọn wọ́dà pé àwọn ọdún mẹ́ta ń lọ lọ́sùn rẹ̀ ẹ̀yin náà sì ní ẹ̀rí ju mẹ́ta lọ oṣù kọ̀ọ̀kan lẹ́ẹ̀kùn kẹtó pínlẹ̀ ẹ̀ tẹ́ bá ti gbádùn ilé tẹ́ gbádùn ọkọ̀ ẹ gbádùn àwòrán ìpínlẹ̀ náà bó sì já sí pé ìbọn aláìní náà ni ẹ̀ẹ́bọ aláìní láwọn ọjọ́ ẹni ẹ̀sìn láǹfààní àti ìbọn aláìní tí kò bọ́ aláìní tó fi jẹ́bi ọlọ́run. gbogbo yìí wa so ẹni gbèsè rọmọdá lè bẹ lọ́rùn rẹ̀ látara àwùjáde tó fẹsẹ̀ múlẹ̀ àmọ́ ẹni ẹni yìí kò láǹfààní láti san gbèsè àwẹ̀yẹ lẹ́yìn rọmọdá nítorí pé àwùjáde yẹn ti wà lára rẹ̀ tó ti jẹ́ pé ọlọ́run kò sí kankan tí mọ̀lẹ́bí kò sí mọ́tò. àmọ́ tẹ́nu yẹn tí àwùjáde yẹn bá ti kúrò lára rẹ̀ ó ti firi ó ti láǹfààní àti sán òun ló wá ju ilé rẹ̀ tó rẹ̀ kò sí yàtọ̀ ìyá kèèyà kèèyà òun lọ ló ti jẹ́ pé ọlọ́run àwọn èèyàn mọ̀lẹ́bí rẹ̀ lẹ́yìn kan gbèsè àwọn àbí kí wọ́n bọ́ aláìní ní dèdè ọjọ́ tí bíríkì ló ń tún bẹ lọ́nà rẹ̀. wọ́kọ́lẹ̀ akitaro ìlú náà wọ́n ní ọ̀gọ̀rọ̀ wọn mímọ́ wọn lè sọ màá ní gbogbo àlè yìí tó ẹ̀m àwọn olùkọ́ àm wọ́n ní wọn ní gbà rẹ̀ ọ̀nà ìdíhà ní tí ṣe èyí náà ni wọ́n bọ́ àwọn aláìní ọ̀nà ìdíhà wọ́kìlì àwọn míì ní yòsọ́ màá ní nǹkẹ́ rẹ̀ ṣìyàm nàdọ̀rọ̀ wọ́n tó bá dá sí pé ààwẹ̀ kàfáà ni àwẹ̀ ìjẹ́jẹ́ jẹ́jẹ́ rẹ̀ tó ní àtisọ́ nínú àwọn àràjà tó ń wá ìjókòó náà ní bá tá a sọ nípa àwọ̀ tó jáwé ọ̀rọ̀ yìí àwẹ̀ náà tó lò ní pé kéèyàn ṣe kéèyàn làbọ̀ rẹ̀ lọ́rùn bọ́lá wọn ò lábọ̀ lọ́rùn nínú ìjọsìn ó ní a wọ̀ lọ́rùn máa gba àwọn ẹjọ́ owó ẹ̀ tó kọ́ fún ọlọ́run mo gbà bọ́ra mi lọ́rùn wọ̀ lọ́rùn gbà wádìí wẹ́ẹ̀dì wọn láǹfààní àti ìgbà ó ti gánà bá o ó ti fi orúkọ ọlọ́wọ́ bá ìbúra tó wà ṣe nǹkan tó wá gbogbo tá a bá forúkọ ọlọ́run búra lé bá ṣe tá a wá sí àbá àdé sí apádà wá sí ilé ìlú lásán náà ó tàn mú ètí ó ṣe nínú kó wá ẹrú kó wá aláìní lẹ́wàá tí ó fún láṣọ wọ̀ tó bá sì wù kó aláìní lẹ́wàá tí ó fún oúnjẹ tí ó bá ní kápá àkànní ní mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò wá gba ọjọ́ mẹ́ta tó ààrẹ náà ní ọmú anọ́dọ̀rọ̀ àwọn kàfàrà sí tó nìyẹn fún alẹ́ wà fún ọ̀rọ̀ yóò ní tó bá wọn. ìlú bá wù ú lójú ló lè ṣe ó lè bọ́ aláìní wọ́n lè bọ́ aláìní fún òkú tó kú tí gbèsè àwọn ọ̀rọ̀ láti ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ò dá tó rákà náà ti gbà tí ó sì dá tó fi kú wọ́n ní wọ́n lè bọ́ aláìní fún un bákan náà àbí kí wọ́n àbí kí wọ́n gba àwẹ̀ ní àníyàn rẹ̀ wọ́n yóò kọ́ فيخير طالبه بين الصيام عنه والانفعال على المنطقة الذي فيها أهون الذي موشي ما هو طول من موشي من مجيشي أما الحج فلا يجب عنه إجماعا أما طبعا يقول ونزلت يجب يقول لي هناك إيكو àìmá ìsìlámù ما láyé sábà gbà يتابع Bàbá, تابع àwọn ọmọ náà من ní pẹ́ẹ́lí lóde ní ọjọ́ mẹ́ta pé mẹ́rin a sì gbọ́dọ̀ ẹ̀sìn náà ní lọ ní padà kan àbí kí báyìí kan ní olè bá sọ̀rọ̀ àyíká yẹn san àwẹ̀ tó gbàgbé ní omi tó bá ń bẹ láyé àyíká yẹn san àpẹẹrẹ ẹ inú ẹgbẹ́ owó ẹwò fí ẹsẹ̀ wọn lọ fí ẹsẹ̀ omi lọ pẹ̀lú làákàyè ó lọ pẹ̀lú kí lọ́lọ́run sọ kí lànà ti sọ̀rọ̀ ẹran léyà àìpẹ́ ẹran léyà kò kù bàbá wa o wọ́n kú o wọ́n sì máa pẹ́ ẹran léyà lọ́dọọdún àwọn ọmọ nìyí àwọn ara ẹran ní orúkọ wọn láti rà eléyìí ọ̀dọ́ ní ẹ̀sìn Islam ẹran àwọn ìjọsìn yẹn náà wọ́n yìí títà àwọn òṣèlú ọdún lè yí ò lọ sí ọpọlọ lọ́dún ìjọsìn yìí àbí dọ́gbọ́n ọba tó fẹ́ àwọn èèyàn máa ń lé dáadáa nígbà bá ọmọ bá rẹ̀ náà títí ẹ̀ tó ra tìyá rẹ̀ wọ́n á lè rí ìdílé bàbá wa ìlú mọ́ lórí ọ̀rọ̀ bàbá rẹ̀ ní ìhà ìbàmbá. torí èyí tí wọ́n bá ti pa àbẹ́bí kan nínú mọ̀lẹ́bí yín pa tó lè fi tún wá ìwọ náà pẹ̀lú orúkọ ọlọ́run àbí ṣèjìlẹ̀ tí wọ́n ní àlè bẹ́ẹ̀kì ilé ìfúnni àti gbogbo mọ̀lẹ́bí mi ó ti kó gbogbo ẹni tó ti kú gan sínú àwọn tó ń bọ̀ gan tó ti wáyé ìdìbò sínú ẹ̀kọ́ ẹ̀sìn nìyẹn ìtànàbí sàlámà wà ní sábàlá bí pa lásìkò rẹ̀ tó pa fún ara alẹ́ rẹ̀ jẹ̀mọ́ ó kú àwọn náà ní orúkọ ọlọ́run náà káàdì sí léyìí yẹ fún àwọn ará alẹ́ rẹ̀. àwọn náà jẹ́ lọ́wọ́ ayé ànábì sọ̀rọ̀ bá wà lẹ́yìn àwọn jẹ̀mọ́ rẹ̀ àti ìdáyé gbàgbé òbí yẹn bá pẹ́ ẹran léyà pẹ̀lú gbólóhùn yìí àwọn tó ti lọ nínú mọ̀lẹ́bí tẹ́jẹ́ mùsùlùmí ládàrí bàbà àwọn tó ń ṣẹ̀mí tó ń ṣayé tó ń nínú mọ̀lẹ́bí tẹ́jẹ́ mùsùlùmí ládàrí bàbà àwọn tí ò tí ì dé nínú mọ̀lẹ́bí yóò mùsùlùmí ládàá rẹ̀ ń kọ́ yóò bá wọn náà eléyìí ń lọ níbi ẹ̀ràn lẹ́yà àmọ́ káwọn sọ pé àwọn àdúgbò ra ẹran lórúkọ bàbá àbí màmá àbọ̀mọ abẹ́nìkọ́ọ̀dì tí ò sí láyé má eléyìí ò ní kò sínú ẹ̀sìn lọ́sọ̀rọ̀ ìdẹ̀sẹ̀ ìjà kọ̀ọ̀rẹ́ rẹ̀ so àmọ́ tó bá pé àwẹ̀ ni àwẹ̀ ń fún. bàbá wọn tí ó jẹ gbèsè àwẹ ó sì ní kápá àti sàn ní ilé ń gbà rẹ fún wọn àmọ́ ẹran ẹran ìyẹn náà fẹẹ pa ìdílé yìí ni jíjẹ ló bá dé jíjẹ ló bá dé kòtò lọ bí àṣemáṣe ó ṣe lè lọ àti ṣàlàyé ọ wọn mọ rọ fa ìmọ̀lá kọlá ó yẹ ṣọ̀rọ̀ fúnra ti ní àgbà ọgbọ́n ẹ̀yẹ́ jù bàálẹ́ bí tẹ̀lé gbogbo wọn ní ẹnikẹ́ni tí abárí nínú ọ̀sán àwẹ̀ nígbà tá a mẹ́rin lóṣù ọ̀nàmọ́n gbogbo ara ń gbàwẹ̀ labárí ẹni yìí ló bẹ̀rẹ̀ sí ní jẹun ló bẹ̀rẹ̀ sí ní mu a ọkùnrin ní obìnrin ní àtàjù ẹ ń jẹun ní ẹ ń jẹun ní afa ẹ ń mú ní mọ̀mọ́ tí o tí o bẹ̀rẹ̀ ẹ ń jẹun torí pé ó ṣeé ṣe kúrásì ẹni yẹn gan-an ìgbàgbé mu títí máa ń ṣe èèyàn torí pé àlèsíàn tòbí àtúntàṣà àdámọ́ ọmọ ènìyàn ní ìgbàgbé kò sẹ́ńtítì ìgbàgbé tí máa wà lábẹ́ ọlọ́run ìgbàgbé máa ṣe wọ́n. النبي صلى الله عليه وسلم قل إن معنا بشر مثلكم أباري نبي نيل بيو ansa kàmáta sọ̀rọ̀ èmi àmà gbàgbé o lẹ́yìn náà èmi àmà gbàgbé torí tọ́mà ti sèyàn léèyàn èèyàn lè bọ́ níbi ìgbàgbé àmọ́ lọ́wọ́ ọba dáàbò bò ànábí ò ọlọ́run ò jẹ́ kó gbàgbé tó fi hàn ní sísọ àbí ní ṣíṣe àbí lópin òmùpé dáàbò bò ọlọ́run tó dábàá wá ń gbà wọ̀ lọ́wọ́ tí rọ̀mọ̀dá lè wọlé bàbá rẹ̀ ló fi anílò fún yẹ kó bá wò táwọn àwọn arúgbó ń jẹun àbó mu àmì dákẹ́kẹ́ mọ́ ojú ìwé wọn là ti yẹ nìyẹn ó ṣe ṣe kó gbàgbé karùn-ún lójú yóò sì gbàgbé lẹ́rìn yìí yóò sọ ohun tó rí lọ́bẹ̀ ojú ọ̀gbọ̀wọ́ wàhálà bẹ́ẹ̀ amúlẹ̀ náà ló gbaná ìyàlẹ̀ eléyìí nínú ìfi dáadáa lọ́lẹ̀ kápẹ́yàn sí dáadáa láti kọ ìbàjẹ́ fún mi òun náà والأعصب أنه إذا قادم المسافر في نهار رمضان مفطرة أو ثمرة الآخر أثناء النهار فلهما أن يأكلا بغير حضرة الناس ولي ntọ́dá onáàlẹ́ adìrìnàjò tí tó dé láti ìrìnàjò ní ọ̀sán àwẹ̀ ẹ̀dùn rẹ̀ bẹ́ẹ̀ arìnàjò yìí. àwọn tó bẹ̀rẹ̀ ní ìwúlé ìbẹ̀rẹ̀ àwẹ̀ báwọn àwẹ̀ eléyìí ìjọ. so so irú ẹni bẹ́ẹ̀ yóò mọ onígbàwò láwọn wákàtí tó kù láti ṣe ní orí pé ọ̀sán ló darí dé láti ìrìn àjò bẹ́ẹ̀ náà lóbìnrin tí ara rẹ̀ mọ́ ara obìnrin tó mọ́ ní ọ̀sán àwẹ̀ yóò wẹ̀ àmọ́ kò lè bẹ̀rẹ̀ àwẹ̀ mọ́ àsìkò àmọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ti lọ òun náà tó àlùfájà rẹ̀ pé tí ó ṣe òun náà ni kó kó kó máa jẹun kó máa mú títí táwọn kò ṣinú àmọ́ ìjẹ wọn ìmú wọn kọ́mọ́ máa ṣe lójú àwọn ènìyàn tó dáa nìyẹn wà á bọ́ síta gbangba wọ́n gbẹ́ ẹgbẹ́ tébù sí wọ́n gbókèlè wá bírẹ̀ sí ẹ̀ mọ́ ẹ bá ń kó jẹ́ ní àyìnàjẹ́ ní ní eléyìí ní gbogbo tó wọ́n kóra rẹ̀ sí ọ̀rọ̀ ìrọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lọ́jọ́ mùsùlùmí lọ́wọ́ lọ lọ́ba bọ̀ wọ́n mọ̀ tẹ̀lé ìbéèrè bóòlù oúnjẹ náà ti fẹ́ wọnú oúnjẹ ọ̀hún bóòlù ti fẹ́ wọnú aláàjì tí o ti já olùjọ ìyẹn ń lọ ẹlẹ́mìnà tó kọjá aláàjì ẹ gbà wẹ́ ìwádà ọ̀dọ́ akóra rẹ tí o fún wọn lórí rẹ tó jẹun torí ẹ níbi tí àwọn olùbá wà nínú mọ́tò ní kọ̀mọ́ṣẹ́ àpọ̀tù ní bọ́sọ̀pù ní ìta gbangba ní ẹ̀ ní ọ́fíìsì ní tó èèyàn á gbìyànjú láti jẹun níbi tó pamọ́ láti lè sá fún àròyé lẹ́yìn tí gbogbo èèyàn tó bá ń wá láti ọ̀rọ̀ ìwà bá wa ẹlẹ́mìí wà nínú àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ ìyá mùsùlùmí ṣe ìwé gidi díẹ̀ ṣé mùsùlùmí ṣe gbádùn rẹ̀ owó wọn kó láwùjá rẹ̀ tó lóra wọn kan ní ẹ̀sìn tẹ́ka ajínà wọ́kì wọ́n ní kódà nínú àwọn onímọ̀ lóyún sọ pé ìsàhábọ̀lá ọmọ yòó ti ká àdéhùn ìfọ̀rọ̀ mọ̀tò ìyẹ́tẹ̀ ní ààbò tó yẹ kí ló alẹ́ nínú àyíká. àwọn àwọn àwọn onímọ̀ tí wọ́n ní a ah, kódà bó ṣe bí láti rìn àjò yẹn kò kọ́ ìwúrọ̀ yìí kó fẹ́ni lóró kó wọ́n jẹ́ kó mọ̀ràn kó náà máa kó fi ṣe ìdàrọ̀ pẹ̀lú wa ẹ̀hẹ́n ó lè dájú pé kò ní àwọ̀ bọ̀dé tó lékè ní ọ̀rọ̀ pé rárá o oṣù gbogbo rẹ̀ kò dáa rí ẹ̀rí tó mú wa tó arìnrìnàjò ní obìnrin tí ara rẹ̀ mọ́ lọ́sàn-án tó kò lè gbà rẹ̀ mọ́ àwọn wákàtí tó kù táwọn ò fi ṣí lọ òun ló ní fún ara rẹ̀ torí ẹ̀ rẹ̀pẹ̀ tí ọkọ bá dé láti ìrìn àjò lọ́sàn-án àwẹ̀ bẹ́ẹ̀ ni ìyàwó ara rẹ̀ mọ́ lọ́sàn-án àwẹ̀ gẹ́gẹ́ wọn ti gẹ́gẹ́ ìṣàbùrú bẹ́ẹ̀ wọ́n lè ní ìbálòpọ̀ wípé ó ti tọ́ fún wọn kí wọ́n má kí wọ́n gbá wẹ̀ tó bá ti tọ́ fún mi kí yẹn ká àwọ̀ lẹ́nu yìí tó ṣe léwọ̀ fún mi kí yẹn máa ṣe ń tí máa ba àwẹ̀ jẹ́ àwọn òbí ẹ̀ láwẹ̀ tó bàjẹ́. wọ́n yà kọ́dù bá ní mo sáfẹ́ náà ṣe náà ọ̀gbọ́n ní sọ̀hínà wọ́n ní àdìrí àjò tó ń dé láti ìrìn àjò lẹ́nu tó ń gba àwẹ̀ àjọ ń gba àwẹ̀ ní àwẹ̀ ẹlẹ́ ẹlẹ́nu bá nínú àjò ní mò ń gbà ẹ̀yẹ dùnmù wo ẹ̀yẹ dùnmù wo ìtumá máa sọ̀rọ̀ yìí tó bá délé náà ní mọ̀ bàlọ́ náà ní ìgbà pé àkùjọ tó nù. فإن جامع زوجته فعليه الكفارة عند جمهور العلماء àmọ́dún ẹni ẹni yìí tó ń bá láṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ nígbà tó ti lè gba àwẹ̀ dé ó gba àwẹ̀ dé gẹ́gẹ́ bí arìnrìn àjò ó wà nínú àwẹ̀ ọlọ́run kí ilẹ̀ tó ní lára tí wàá gbà náà ní ojú wàá gbà náà wá délé wá dé ara ìlú rẹ̀ náà wá ní wàá wá já àwẹ̀ àtàrà ìfẹ́ fẹ́ bẹ́yà tó yẹ lọ́wọ́. wọn níbi ìyàbá ṣe bẹ́ẹ̀ yóò ṣe ìtara yóò ṣe ìtara yóò ṣe ìtara yẹn ní kàfárà yóò yọ lulẹ̀ àbí tó wá àbí tó gba àwọn oṣù méjì àbí tó wá láyé àwọn ọgọ́ta tó kù ní oúnjẹ. ويجوز الفطر للمجاهد في سبيل الله ولو في الحضرة ليتفوق على قتال الكفار. ولتبني عمود وجع عمود المسلمين tíjọba fẹ́ kó lọ jagun wọn lé irú àwọn lẹ́yìn rẹ̀ ó sọ fún wọn láti fi àwọ̀ ẹlẹ̀ kí wọ́n jẹun kan tó kúrò lé ìdíkẹ́ ojú ogun kìí ṣe ojú eré tó máa lé ẹnìmọ́dọ̀ àwọn lẹ́yìn oṣù ọmọdọ́n àwọn ló kan gbèsè ọjọ́ tó bá fi jẹun fún ọba rẹ̀ fún ọ̀sán padà. والصوم في الجهاد أعظم أجرا إذا أنت كما لي جراك أتيجا أه ẹ̀sán wọn tún tóbi ju ẹ̀sán wa ká káàjọ gbà lọ táwọn alẹ́ lọ ẹni tí ó lọ dáàbò bo àwọn mùsùlùmí nínú ìsìláàmù ó sì lọ gbogbo ọgbọgbọ ìrẹ̀lẹ̀ ó ní wá tún ra káàkiri gbà wẹ̀ á ẹ̀sán rẹ̀ ń bọ̀ àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ olè kan lè ní ọ̀nà ọlọ́run ilẹ̀ ìgbàkẹ́ ẹ̀nà ìjọba ẹ̀ kò wọ́n ní ìta àmọ́ tó bá ti rí wípé tọ̀ eléyìí yóò mú òun bẹ́lẹ̀ yóò fẹ́ onífún orí okun àti agbára wọlé ẹgbẹ́ tó ti tó lórí ẹni àkókò ilẹ̀ wọlé ẹgbẹ́ tó ti tó lórí àjọ ìta tó ti bẹ́lẹ̀ ọ̀dọ̀ ọ̀mí tọ̀ tí mùsùlùmí méjì báwọn ànítorí eléyìí ní ìdáfà wẹlé gbogbo nípìnlẹ ní bóyá bára wájà nítorí èkó mọ wọ́yà tó sọ̀rọ̀ pẹ̀tọ́rọ̀ lẹ́nu kọ́ọ̀rọ̀ ìgbà lókèjì wọn náà wí báyìí ìgbà tí a jẹ́lẹ̀ lókèjì ìlà ìpínlẹ̀ wọ́n ní ó tọ́ ẹni tí ó fẹ́ la ẹni tó bẹ nínú ewu tẹ́lẹ̀ rẹ̀ lè lọ sí ó tọ́ fẹ́ni tó fẹ́ là ó jẹun láti lè fi ní agbára bí àpẹẹrẹ òní ẹni tí olùdá ẹni tó lọ́mọ ìjà tó lè yí ìjà tó lè la ní ìlú ọ̀tà fúnra onídìí ń gbé lọ fúnra onídìí ń tẹ̀lé wọ́n sì lè yí òmùwẹ̀ ní ọ́ òmùwẹ̀ ìmọ̀wẹ̀ dáadáa àmọ́ ìwẹ̀ yìí ìwẹ̀ yìí odò oògùn kàtà kí lọ lókun tó kò sábúrú náà bíyà sábúrú bàtà ń bàtà gbogbogbogbogbò gbàrà gbogbogbàlà gbogbogbò gbàrà o ti bọ́ sọ́dọ̀ nìyẹn láti lọ wẹ̀ lọ séwu ẹ nìyẹn kò bá jẹ́ mùsùlùmí lẹni tó ní ń gbé lọ ni kò bá jẹ́ kìrìsìtẹ́nì kò bá jẹ́ jíù kò bá jẹ́ aláwo ẹni ní ń gbé lọ láàmú fún wa láǹfààní ká lọ ká lọ là á lọ́dọ̀ wà náà lọ́dọ̀ kíkọ́ àti là á sì já òwe nítorí ẹ̀ tó bá rí pé a níbi òkun láti lè fi gba ẹni kó lóun lè jàmbá ewu ẹ̀mí tó máa lé ní àlùkọ̀dọ̀ àmọ́ bí ẹ bá dé tọ́lọ̀ ti tàn yín tó láwọn tó lọ́wọ́ náà lẹ́yìn oṣù ọ̀mọ̀dọ́n ìwọ da ọjọ́ yẹn nìyí wà á dá padà wàlẹ́ ayé ẹ̀dúnṣe ti tòrò ní ájú ní abẹ́rẹ́ wọlé ọ̀kẹ́ni àmàlà ṣáà wọ́n ní ìpẹ́ kíyàn fi àwẹ́lẹ̀ oríṣi iṣẹ́ iṣẹ́ ẹni iṣẹ́ tó le iṣẹ́ tó le but àbá mi wọ́n fojú wò pé wọ́n ti rẹ̀ yẹ ẹ̀mí ó ní àwọn bùkátà tó ń gbọ́ tó ti dájú pé kò sẹ́ni tí ó bá gbọ́ àti látara tẹ́lú gbé nǹkó náà ni tí ó sì láǹfààní iṣẹ́ míì ọ̀lẹ́ni yẹn tó ti dájú pé tọ̀ láàrin ojú ọjọ́ ìlú ìlú kan náà ni irú ẹni yẹn ó lè sílẹ̀ àmọ́ lẹ́yìn oṣù rọ̀mọ̀dá nìkan ó lè jà wọ́n yẹ bí oṣù sẹ́kẹ̀rọ̀ lè wọ́n yẹ fa àṣàbù àlùmíhàn àwọn ní gbogbo professions àwọn iṣẹ́ tó le àwọn iṣẹ́ tó le hard task tó le bẹ́ẹ̀ gbogbo àwọn tó mọ̀ nípa ẹ̀ bí àwọn tó mọ̀ pàpàtà àwọn tó mọ̀ sọ ilé ìlú àwọn tó mọ̀ tó mọ̀ ti jígà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àwọn tó le le àwọn náà gbẹ nínú àwọn tó lọ́wọ́ bá pa láti fún gbogbo àwẹ̀. ومن أجهده الجوع أو العطش حتى خشي الموت أو الضرر والمرض فيحرم عليه مواصلة الصيام ẹnikẹ́ni tó dájú pé ebi àbí òǹgbẹ tó padà kọlù torí tó ń bá wẹ̀ lọ́wọ́ ebi ẹ wá fẹ́ ó fẹ́ kọjá ìmí rẹ̀ ó fẹ́ la ẹ̀mí lọ ó fẹ́ la ẹ̀mí lọ àbí ebi ni ó fẹ́ gbé ìdàgbàsókè ọ̀fun àbí àárẹ̀ ààrẹ yẹn lágbára àbí ìnira tó mú nínú ọ̀sán àwẹ̀ ó lé rẹ̀ níbẹ̀ kó mọ́ tẹ̀síwájú o ó já àwẹ̀ ó já àwẹ̀ wàá lè yẹ ní sọ̀rọ̀ bá tẹ̀ yọ̀ ìjọpájọ ìṣàjẹ́ kó fi àwọn ẹlẹ́ ìwọ̀n yẹn fẹ́ olùṣà ó sì jẹ ó jẹun orí àbùkátà rẹ̀ àmọ́ o tó mọ̀ yóò ṣe kó bàtà yẹ kálí yọ̀ ẹ̀ lọ́sọ̀rọ̀ ilé máa jọ mọ́ ọ títí tí o fi dìgbà tá a ti jọ ṣe nù. ó túmọ̀ sí pé àìgbà àwẹ̀ ká kú àìgbà àwẹ̀ ká mọ̀ gbọ́rọ̀ mọ́. ìyá ń pè é àmì ìgbọ́rọ̀ mọ́ kílódé ibi ìpọ̀ à ọ̀mọ̀dá ti gbọ́dọ̀ dé ló bà wọ́n. bẹ́ẹ̀ ni màá yọrí ìlú lọ́ọ̀dọ́kùn àlè yóò sọ̀rọ̀ ìdẹkùn ọlọ́run gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ ọ̀la yóò tó kó wọlé ẹ̀fẹ̀ ọlọ́run fi ìnira sí fún wa orí ìnira kọ́ ọlọ́run tó ní agbára tó wá di kí wọ́n bẹ sọ̀rọ̀ ògbọ́ ẹ òrè ìdádó wọ́n ṣe ń gbé ẹ lápá méjèèjì lọ́dún kí ló dé tó ṣe ọ̀dọ̀ àwọn ẹni àwọn gbọ́dọ̀ ní ẹbá njẹ́ òbí ṣe é bá mi jẹun àmọ́ bá ti wá jẹun tó ti gbó òrè jẹun tó lè ṣe so ó wàá san gbèsè àwẹ̀ ọjọ́ tó ti jẹun ni ó san án padà wà lẹ́yìn kọlọ ìyẹn lẹbi afọsí ó dá padà ó Ọlọ́run bó gun ọ bó ṣe kó mu ọmọ ha tọ́ka fòmù wọn lẹni tí ó jẹ kàrí tán ó ká ṣùgbọ́n àtàn tó bá fòmù lé máa ń kọ́ ní ọmọdé àná àná òun ló wà sí iṣẹ́ àjẹ́. kò sí rẹ̀ àfi lọ́rọ̀ wọn náà bẹ́ẹ̀ ni ọmọ kékeré yóò gbádùn ẹ̀ àgbàlagbà ẹni pọ̀tì yóò gbádùn ẹ̀ àwọn òṣìṣẹ́ ọwọ́ ẹni wíkẹ́ndì àwọn náà gbádùn ẹ̀ ó dùn sùn dáadáa bí ìgbà rẹ̀ yẹn jiyàn ó lè sùn láti àsùbá àti òṣìṣẹ́ àsùbá àti náà ó fẹ́ sùn sí ìrọ̀lẹ́ tó bá dúró ẹjọ́ báyìí gan ó ti sẹ̀gbẹ́ mi láì ó ti gbé mi já èyí tí a bá kàn lórí lórí kó wọ́n tó so dáadáa ìmọ̀ àlùbáríkà ẹ̀ àmọ́ àwọn ló máa ń fi àṣejù ń bọ̀ ọ́ ó de kàṣẹ́ báyìí ló sùn wájú wá wá yóò wá jí lágbo méje ó lù sí yọ ààrẹ ìwọ̀n ìdá ní ìgbà tí kẹta rẹ̀ gbẹ́ndé ló ti mú ọlọ́kọ́ kíláàsì lọ sí ìjọ náà iṣẹ́ kó lọ lọ́nà tọ̀ má ti kí ló dán kódà ká jẹun ẹ̀ ká máa kírun ká máa sùn. láàárọ̀ kò na tó ìṣúná àwọn ọmọ tó tó dáa fún àlàáfíà ìgbà ẹnọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ fún àpò ìṣù ìrìnà á ní òdìkà sùn nígbà ní òdìkà sùn kè nílà ní ọ̀sán wà àmọ́ ilé ìṣòro mọ́ra náà wọ́n wáyé rẹ̀ wọ́n lè lè lè gbàgbé oúnjẹ lè lè oúnjẹ. yóò sùn báyìí ṣùgbọ́n àtẹ́lẹ́ bá tún lọ ọ̀pọ̀ báyìí tẹ́lẹ̀ tí ló lọ lọ́sùn yóò ti lọ bọ́lẹ̀ torí ẹ̀ bá sùn gbogbo àsìkò tá a ti gbà ó sùn lórí ẹni ló láwẹ̀ wà àyè ti tọ́gbà tó nìkan ti sọ̀rọ̀ wá sí ọkọ̀ sí àmọ́ àwọn olùdókòwò yìí láti pè é nìyí àkóso tó bá lórí ẹ̀ lórí àwọn náà ọ̀dọ́ bí sọlọ wá pé ẹlẹ́kùn pa tẹ̀síwù àwọn àwòrán náà tí ó wù àwọn ohun tó ló fi ló dà padà. ọ̀mọ̀ záàlà ákùnrin ìhó wọn lẹ́nikẹ́ni tí làákàyè rẹ̀ bá yẹ ọlọ́kùn sọ wá bẹ̀jẹ̀ máa tí làákàyè máa ń yẹ máa ń yẹ ní mọ̀sùn kúsọ kúrú kúrú ọ̀nìtàn sọ̀rọ̀ ní tó ń gbọ́ ó ti ẹ̀hẹ́n kókó wà mà ẹ̀ẹ́ migrate absent kò sí làákàyè fún mọ́ làákàyè fún lọ bí tẹkidíìrì kí ló fà á ó ti pàpàpàpà bí bilbọ́ǹdì àwọn ọkùnrin àlejò bóyá ó mú nǹkan kan ní ògbóni bóyá ó mú nǹkan kan ní sáàyè kó má jẹ kátàkátà ní wọn àwọn ará tó tọ̀ tó wá dákú jẹ̀mí yàtà ní gbogbo àtúntà tó ń dàrú láàyè tó sọ̀rọ̀ ẹni kò láàrú ebi pé òun ní ilé sọ kí ló ṣẹlẹ̀ sí kí ló ṣẹlẹ̀ sí ìdí ní ìwé náà nígbà tí yẹn gbé sáré gan ajọ́ bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n kó lùsọ̀ láti báyìí nígbà yà ó bá wèrè wèrè ni ó wá pọ̀ ní ojú títítítítítítítítí bàtà tó sunu tán lẹ́nu yẹn tó gbádùn ọ̀ ìsáwẹ̀ kò ní àwẹ̀ wọ́n yẹn fà kọ́ bá dùn mọ́ ha tó àfọwọ́ nǹkan ẹ̀ náà wá yẹ mọ̀lẹ́ àwọn tó wá pẹ̀lú ẹ̀ nìyí mọ̀lẹ́ kí nǹkan bí aago bíi márùn mẹ́fà láti àdé kódà ló máa ma mẹ́fà bọ̀ lókun gbà tí òun bá ti wọ̀ ẹ̀ àlàáfíà bá dẹ́kun ìlú bá lọ mádẹ́ẹ̀tì bá lọ ẹni ẹni ní ìlàwọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè fẹ́ dúdú àti alẹ́ àná ló ti yá wòlé ọmọ kòtò wọn lóde ọmọ wọn táwọn jẹ ká lò ó sì bẹnu mádẹ́ẹ̀tì tọ títí títí títí títí títí ó fi di láti wá ṣe nǹkan ló wá gbádùn ẹni ìdìbò láwọ kò ní àwọ ẹkìn ilé ní èjì ẹni tó yà lò lálẹ́ àná so àwọn àjẹ kan lè ó sì bẹ nínú ìròyìn bá tó lè lọ ìrọ̀lẹ́ mẹ́rin ló bá gbádùn láti àbájá ṣé ó lè mọ báwo lọ bẹ́ẹ̀ ó lè máa bá a lọ pẹ̀lú mọ́jẹ̀mú kan ó dá sí pé tó tóbi tó ìwéré kọlù lánàá àníyàn ti jókòó lórí ọkàn rẹ̀ pé òun bá wẹ̀lú tó ó sì gbà wẹ̀ òun náà sì mọ̀ pé òun bá wẹ̀ pé nígbà tí ọjọ́ òtún lọ ó mọ̀ á ah, aago á ah, jẹ́ ọmọkùnrin tí láwẹ̀ àmẹ́ńdọ́yà pé tiẹ̀ òun lọ gbádùn lẹ́yìn àti ṣíṣúbá òun ò lè sọ pé òun ló gbà wẹ̀ òun ò lè sọ oníwèrè ẹ̀ka ṣe gbà lánàá wọ́n ní mo gbà wẹ̀ ìjọ òwe nù á ní wọ́n ní mo gbà wẹ̀ ṣùgbọ́n bí ẹgbẹ́ sọ ó sì ní àsìkò díẹ̀ láti lò nínú ọ̀nà àwẹ̀ tó ń lò dára fún wa ṣùgbọ́n ẹni bẹ́ẹ̀ ìlàwẹ̀ wọ́n yìí bá kìíyà ìrẹ̀bù bẹ̀tì òmìnira ṣáà rọ̀mọ̀gbọ́n ṣáà rọ̀mọ̀gbọ́n tó máa fà أصحاب رمضان وإن كان الصيام عليه قضاء صوم شهر رمضان ولن في مادة من الأدوية الإمام من الأدوية بوس رمضان láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti títí gbẹ̀yìn rẹ̀ òun bẹ nínú wèrè ìṣára sí àkóyàwó láti gbà á tán tọ̀ nígbà tá a wá gbà á tán rẹ̀ ni ìlú àmì kánà ló àṣìyàn àlè ìwòsàn tó bá já sí pé ó rọ̀ ọ́ lọ́rùn lẹ́yìn ọ̀nà báyìí àláfíà ti dé yóò san gbèsè ààwẹ̀ yóò san wẹ̀lẹ̀ sàmárà fún ọ̀sẹ̀ ìbú ba àwọn ìmọ̀ràn àti àmàtà ọ̀nà ìfún àlẹ́ yìí ti dárúkú sí ya àmọ́ tó ẹgbẹ́ tọ̀ kí n tó ṣe òun sì kàn sínú ìgbọ̀n lẹ́yìn ìgbà tí aṣọ dúdán ó sì bẹ nínú ìrírí rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ó sì bẹ lórí àìsàn yẹn títí lọ́lọ́jọ́ fi dé ikú rẹ̀ ní ẹ̀ ní ìtàkùn yìí. àwọn mọ̀lẹ́bí rẹ̀ ààrẹ tọ́jú ìdáwọ́ ọdún àdìbàtán bẹ́ẹ̀ là ní ṣe ìtàn àgbà tó pé kò sí space fún láti dá a padà títí ohun ojú òdùgbà náà lọ náà ṣe nǹkan rí ó sì ń bẹ lára rẹ̀ ọ̀rẹ́ yẹn tó ń gbọ́dọ̀ sọ́kùnrin ṣe láti ṣe ìmọ̀lẹ́sẹ̀ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ní ìtàn رسول ومن تغير عقله وقدره على فرق بسبب الكبر أو مرض أو حادث فلم يعلي بالضبط جدة الصوم ولا الصلاة ولا يجي كاي كنت تنقل كاي لا ترى بيا مين آه، تعمل أبيات على كوكب ẹgbẹ́ ó dàgbà ó ti di ẹgbẹ́lágbà tí ó mọ ohun tó so mọ́ ìdílé bá dàgbà dé lẹ́sìn kan níbẹ̀ náà ọ̀rọ̀ ní tẹ́lẹ̀ ọ̀rọ̀ ojú yóò mọ̀ sọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ orí ojú mọ̀ gbọ́ kátàkátà sọ̀tọ̀ kàkàtì náà tí a máa ti dé lẹ́sìn lẹ́yìn yìí ní máa ń ṣe àárẹ̀ ọmọ tòun ti lé létí àárẹ̀ àgbà àárẹ̀ arúgbó ni jẹ́ pé wọn àmọ̀yàn máa ẹ wọn dáyọ̀ mọ́ wọn ń ń sọ òǹkọ́ ń gbọ́ àwọn sì mọ̀ sọ táwọn fẹ́ kẹ́ gbọ́ tó bá ti gbé lẹ́kùn yẹn nìyí abẹ́ńtú lásìkò tí wọ́n á ní mẹ́ta mẹ́ta disọ́bànà ìrọ̀lẹ́ tí ò lè sọ pé mò ń kírun mò ń bá rẹ̀ kò lè dé àwẹ̀ rẹ̀ kò lè dé inú rẹ̀ mọ́lẹ̀ ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ padà tẹ́jú ti dùn ọmọ gbà ونصب بن بارك ويقول كالمسنون مرفوعا له القلم ìdájọ́ rẹ̀ ìdájọ́ wùlé pọ́nbélé ìdájọ́ wùlé pọ́nbélé tọ́lá àbúrò ìjọsìn bọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn arúgbó tí ìgbó wọn tó bá dé lẹ́wọ̀ pé kò sí làákàyè mọ́ rárá kò sí làákàyè mọ́ rárá lẹ́yìn bá sọ̀rọ̀ kò gbọ́ síbẹ̀síbẹ̀ yóò sì lọ sọ síbẹ̀ tọkùn ló gbọ́ tó àrùn yẹn nìyí ní mọ́sábà máa ṣe èèyàn ẹlòmíì ó lè mọ́ jẹ àgbà ó lè mọ́ jẹ ògbó bóyá ìfowópamọ́ ní the accident bí accident ló ṣẹlẹ̀ sí owó ṣubú lórí bẹ́ẹ̀dì ló bá lọ lárí mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọ kọ́tàkàtà kọ́tàkàtà ló sọ irú ẹni lè lùmí oníkèrè bẹ́ẹ̀ ló ní gbà wẹ̀ oníkèrè bẹ́ẹ̀ ló ní gbà wẹ̀ ṣùgbọ́n ààwẹ̀ wẹ́ pé etí ló ṣe yẹn padà wá filẹ̀ padà wá filẹ̀ nínú oṣù rọ̀mọ̀dán yóò san gbèsè àwẹ̀ yóò san yóò san gbèsè àwẹ̀ ìrún kò lè lọ. tọ́ àmọ́ tí òbá padà wá sílẹ̀ náà tó ti gbẹ́sẹ̀ ọlọ́run ẹni mo kò sí ní pẹ̀lú èsì. tó ẹja tó ní ìṣọ́ ọmọ àmọ̀ tẹ̀síwájú ní ìpínlẹ̀. بلغ الله سبحانه وتعالى ومن بكرمه وفضله ايش عليكم وعبدوا وقال اليوم القران كان بيتكلم بيكتب عليه وعلى يوم ما جاء الشلون الله سبحانه وتعالى وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته